àwọn ilẹ̀kùn múfà dákàtún tó wà àti sílẹ̀. Láwọn afẹ́sì tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà ilẹ̀kùn ló lọ, láàdá kóòtù náà ilẹ̀kùn ló lọ, ṣùgbọ́n ilẹ̀kùn yẹn gọ́ìrù bùlákọ̀ wọn ò dín láàfin múfà dákà ọlọ́run ni wọ́n sílẹ̀ ni. Bákan náà, àrẹ́bí ní kò tuntun ti bẹ́ẹ̀, lára àlẹ̀kùn ọlọ́run wá fi kọ́sìn bí aṣọ ó tajílẹ̀ ṣùgbọ́n aṣọ yẹn mọ̀rọ̀kọ́ ọ̀ṣọ́ wọ́n jàbílẹ̀ yàní aṣọ yẹn wà bóyá kí n kò ṣe wà ó dúró dáadáa pé pé téèyàn ò bá sí aṣọ kò lè mọ́tò kí ni o kò lè mọ́tò wà lẹ́yìn ilẹ̀ ẹ̀kọ́ yẹn adébíyí bọ́lá ti ṣe ọ̀nà yẹn ni. bákan náà wọ́jọ́ alámi nǹkan tó wá ń bẹ lókè dáìm òun náà sẹ́pẹ̀ ní o tí ló wọ́n sọ́jẹ̀ òun wà máa mọ́nítọ̀ kálukú ẹni tó bá ti lọ tí ìpèpè ẹni tí ń sọ̀rọ̀ yóò bá ti wọlé tí tó wá fẹ́ fọgbọ́ òfin àgbẹ̀dá lọ mínísítì pàtì náà ní lágbóòsùn hẹ́ẹ̀sì lọ ilẹ̀kùn wọ́n àti ah, nǹkan sì fẹ́ ṣe ọ́ wọ́n yìí hàtàlà ọ̀tọ̀tọ̀ àwù tó ọba lọ fọgbọ́n sí lẹ́kọ́pọ̀ ẹ̀kọ́ tí ìyẹn tó fọgbọ́n sí aṣọ ẹ̀rọ ẹ̀ wàláhì tẹ̀lé jòkè lónìí tó bá sì fi lè ṣe báyìí olùkọ́ fẹ́ yẹ̀wò ni tó bá ti lè ń ṣe bẹ́ẹ̀ fún òun fẹ́ ṣe báyìí ó owó ní àníbi wà ní ẹmọ́jẹ̀ kó yín wàhálà ẹjẹ́ ìṣọ̀tún rẹ̀ fún yín àníbi iṣẹ́ rí fasirat al-islam fasirat al-islam àníbi iṣẹ́ ẹjọ́ ìṣọ̀tún rẹ̀ bádà tó tírèsì bẹ́ẹ̀ ni ṣe rí ilẹ̀ àwọn fẹ́ǹsì ilé tó wà alápásùn àtàpásì tí ilẹ̀kùn ń bẹ lára rẹ̀ àìníṣẹ́ rí àwọn ilẹ̀kùn yẹn tí wọ́n wá fi kọ́tìn síbẹ̀ tó tún dálẹ̀ ànábì ní maharimullah àwọn nǹkan èèwọ̀ ọlọ́run mọ́ṣẹ́ ọlọ́run nìyẹn àwọn kí ni ẹ̀ àwọn nǹkan tí tọ́lọ́ ní ká mọ́ṣe tọ́lọ́ ní ká mọ́ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n Allah ò tilẹ̀kùn ẹ̀ ẹ̀wọ̀ ṣẹ́kùnmọ́ tó bá lọ Allah ò ṣe kí ni ó tilẹ̀kùn ẹ̀ ó sílẹ̀kùn yẹn náà ìrìn àjò yẹn ti bẹ̀rẹ̀ àdébí ni ó náà ní kìtàbù lọ́ọ́ oníkíní o kitaabullah òun ni al-Qur'an al-Karim wà sunnatu ar-Rasul sallallahu bá àti àríkà sallam níbi ní owó ní ìsìn bẹ̀rẹ̀ lọ́nà yẹn tí ń pépè alẹ́gbẹ̀ṣẹ́ ìrọ̀pẹ̀ Qur'an ṣe ìfẹ́ tó bẹ̀rẹ̀ rẹ̀ tí pépè yẹn tí àwọn yẹn bá rìn in very far distance ẹni tó bẹ̀rẹ̀ yẹn kò ní mọ́ tó ṣẹlẹ̀ wájú wọn lákòókò ní ìsìnkú láti dúró bíi ti méje for instance ẹnìkan wá lórí pẹ̀lú ẹ̀yẹ rẹ̀ mọ́ lọ sí ètò wà sẹ́nìkan tó mọ́ nítorí àwọn àtọ̀sẹ́nìkan yẹn yẹn náà ẹni tó bá ti dé bíi bí

ìta afẹ́jọ́kò lè nìyẹn pé ajẹ́pẹ́ nínú kan àwọn ẹ̀lẹ̀kùn tí wọ́n sílẹ̀ ṣẹ́dá pọ́sìlù afẹ́ ní ìsàfẹ́ mẹ́tí lẹ́lẹ̀ nàám tí wọ́n da ṣùgbọ́n afẹ́ sí afẹ́mẹ̀kan tó wà ń bẹ̀ kí ni nǹkan sí nǹkan ìkónú gbogbo ilẹ̀kùn yá lọ́nu ilẹ̀kùn ló ní ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan jẹ́ kó wọ́ òun kásọ̀ nípa ìsìnká torí pé àárọ̀ ti ṣàrọ̀ láàrin ṣàrọ̀ ẹgbẹ́ bíjọ náà àbáyé sọ ó ní mo já burú mọ̀ lórí kí lè bá mọ́ ṣá burú ẹ̀kẹ́ nígbà ṣé afẹ́mọ́pá abẹ́ ká mọ̀ ṣe ìdùnnú nígbà rárá afẹ́ sọ fún wa torí pé kó mọ̀ àjọ pé àní ọ̀hún dúró àní ọ̀hún dúró bí jẹ́ hàn bọ́pọ̀ yẹn bá ní àní àwùjáre ẹ̀ tí ò ah! ní ìsìn àti mọ̀ àti fẹ́ mọ̀ pé tabati wọn mọ̀ parẹ̀ yóò wà jẹ́ láti máa ṣe ìṣọ́ra kó o lè bí káàkiri rẹ̀ kí ni wọ́n pè ní sílà. àwọn àfáà rọ́ṣìnà ọ̀pọ̀lọ́ wọ́n mú ó sì ṣe àwọn tààrí definitions wá fún nǹkan tá gbé sọ pé àzínà òun náà ni wàtò olùmọ́ra bìdúnì àpèdè ní ṣẹlẹ̀ wàtò olùmọ́ra

láì ṣe pé pẹ̀lú akílù ṣẹ́rẹ̀ tí ó ṣe pé wọ́n takókó bí ṣẹ́rẹ̀ àti làkálẹ̀ kí ní ṣùgbọ́n akílù ṣẹ́rẹ̀ yìí náà àpàrà sàlàyé insha Allah wọ́n ní eléyìí lánà pẹ̀lú jìnà àyínú àwọn àfáà mi tẹ́lẹ̀ pé nǹkan tó ń jẹ́ jìnà lọ́dọ̀ tàwọn nínú àgbọ́yé tàwọn òun náà ni gbogbo èyíkéyìí wọ́n bìdún lè mẹ́lì jẹ́ pé ó ń bẹ ní kàkọ́ sí pé nínú ṣẹ̀ríà Islam ṣẹ̀ríà Islam gba ọkùnrin láyè tó bá ní ẹrú kìtà ọgẹ̀rù kìtà ìgbésgẹ̀rù tó bá ní ẹrú bí máa rán kẹ́lìmà láti mọ̀ súnmọ́ wà náà òkú ẹ̀nà tíyàwó ẹ̀sìn mẹ́rin nínú ṣẹ̀ríà Islam tọkùnrin bá níyàwó mẹ́rin lé tó ti pé àǹfààní tó ń bẹ fún tó bá láwọn ẹrú tó sì mọ̀ súnmọ́ wọn eléyìí kò sí ìkan tó burú mẹ́ àwọn ni kí ọkùnrin kan wá súnmọ́bìnrin kan láì ṣe pé atọ́dún ṣẹ́rẹ̀ ìtakókò òṣìṣẹ́rí àwà kìrẹ́ sí pé ẹni yẹn ní kàpẹ́ naam naam kìrẹ́ pé ẹni yẹn ti fi ẹni tó súnmọ́ yẹn wà ní kàpẹ́ ni wọ́n ní ilé yẹn lẹ́pẹ̀ẹ́ fún ìlú yẹn aláyé hàn ìtọ́ fún ìdúnà náà ni wọ́n tó kú almuharrama òun náà ni wọ́n tó kú almuharrama òun náà ni téèyàn ò súnmọ́ nǹkan bí wọ́n ṣe léwọ̀ fún yẹn واش بنزل هذا لي حتى بنزل كل ايه وسمع ليش لا بدون عقد شرعي سبا أصبوا عليك نيجي ورا تاع بيت عبيد تاع دولي من حديث النواس بن سمعان في المسند wípé ibi ìdìlá táwọn sọ yìí láti mọ̀ pé tó wà bẹ́ẹ̀ definition rẹ̀ ni ṣùgbọ́n kọ́tìn tí wọ́n dáàbò yìí hekima wo ni bẹ́ẹ̀ a jẹ́ wípé Allah subhanahu wa ta'ala min hekamihi albalagọ nínú ọgbọ́n ọlọ́ọ̀bá tó dópin nínú òye aláàfọ́nà tó jẹ́ pé ọba alámọ̀tán ni ọlọ́run ṣe ìkẹta fún wa nígbà tó fẹ́ sọ̀rọ̀ pa jìnà àtìlẹ̀ ọmọ àwọn àfẹ́ ti panupọ̀ lórí pé tí ń jẹ́ zina haram ni na haram ẹni náà ṣe nǹkan ní nítorí ẹkẹ pè ní mẹkúrú tẹ bá ti pè ní haram ẹ ti gbé ìdájọ́ tí ò yẹ kẹ àtẹ̀ṣẹ̀rẹ́ ò lẹ́ṣẹ̀ wọn tẹ̀kìlì ìbùkù tẹ̀ṣẹ̀rẹ́ ẹ ti gbé ìdájọ́ tí ò yẹ kẹ gbé ẹ ti gbé lélẹ́ ní. bẹ́ẹ̀ ni nítorí ẹkẹ pè ní haram tẹ bá pè ní mẹkúrú ẹ ti sàmùsí òfin ṣẹ̀ríà. ọ̀rọ̀ kọ̀ọ̀kẹ́ ló ní ìtumọ̀ àti nǹkan táwọn lò fún ṣẹ̀ríà Islam. fáwọn ìtaàdì ní tí wọ́n pè ní zina kí la fẹ́ fún rẹ̀ jẹ́nà haram. àti sọ pé àwọn àfà wọ́n ṣe ìjìmá wọ́n panupọ̀ lórí pé haram ni zina bẹ́ẹ̀ dẹ̀nàgbà Muhammad sallallahu alaihi wasallam fún jẹ́ pé àwọn ọjọ́ yìí látọ̀ṣẹ́lẹ̀ ọmọdé àbẹ̀rẹ̀ àwọn ọjọ́ ìfún ní ní ìfẹ́lúkò lérí kẹta tẹwàwàdí nǹkan yẹn kọ́ padà jẹ́ ọ̀nà àmì láàbọ̀dà nàfàdíjà nínú ọmọ ìsìlámù táwọn rẹ̀ àwọn mùsùlùmí ò ní ìfẹ́lúkò lórí kẹkẹ kí ìtàn wá jẹ́ àmì àbẹ̀rẹ̀ ló fi jẹ́ pé inú mọ̀sáìlù kẹfẹ́ yíyà ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀sáìlù lẹ́gbẹ̀mọ́rí هذا يدل على تصديق قول الرسول صلى الله عليه وسلم eléyìí sọ fún akẹ́kọ̀ọ́ tánà ìbí ìfàmì sọ̀rọ̀ òdodo rí ṣùgbọ́n àwọn àfà wọ́n mọ̀ ń ṣe ìjìmá tó jẹ́ pé ta fásọ̀ nípa àwọn mọ̀rọ́tìbìlì ìdọ̀rọ̀ àwọn mọ̀sọ́dún ṣẹ̀ríyà àwọn ìdíjà tí wọ́n mú dájú ẹ̀sìn wa àwọn àfà ní mẹ́rin ni wọ́n alukur'an na'am asunna sunna alijima sunna alukiyam ewu ló tóbi jù na'am لا الإجماع هي ما يعني تعصي القرآن والسنة والإجماع والقياس إجماع وتبدي ẹ̀kẹ́ lẹ́gbẹ́ lóde nítorí pé àwọn àbọ̀ ní ní ìjìmá àyàbí kó ṣe pé àyà Kùránì ọba ti dẹ́mẹ́ sọ kí bó sún lẹ́tọ̀ àsọ̀híhà àsáàbíta ó wà lórí ìtẹ́jẹ́ sọ látọ̀lẹ̀ yóò tún wá wọlé ní kìyà tẹ́tọ́ lórí ìjìmá mẹ́tẹ̀ẹ̀ta كما أطلب العلماء رحمه الله رحمه الله تعالى على أي حال àwọn afáà fẹ́nu kò lórí pé ìdílé ìhàrọ́mù kí wá lẹ́rí wọn tẹ́pá sọ́kún wọn ní sọ́gá sọ́kún wọn ní ìjímọ̀ lórí gẹ̀gẹ̀ àjọgán lẹ́rí tàbí tààlì Allah subhanahu wa ta'ala ó dìdí kìlọ̀ fún alùkù hàn ọlọ́run máa sọ sọ́tún furqan nígbà tọ́lọ́ bá ń ròyìn àwọn ìbádùn rahman ọlọ́run máa sọ̀rọ̀ wọn sọ tí wọ́n jẹ́ nìkan wájú àwọn ọlọ́yìn wọ́n ni wà láti jẹ́ alùmọ́ allah ilá and afẹ́ àwọn táà ń sọ ìwé yẹ kí ń wá orogún pẹ̀lú ọlọ́run ní ìbọn mi sin kàmí nàìjíríà ọlọ́run wọ́n ti ṣéwù wọ́n ti sáré láwùjọ lélẹ̀ wàlọ́ọ̀hì mi sànú mi lọ́rùn ṣe ó dẹ̀ ní mọ́mọ́ tẹ́fọ́ sọ fún òtúlé láti ṣe yẹn wá lẹ́gbọ́ tí ó kàn á sọ fún ẹgbẹ́ ọlọ́run ní àwọn tí àwọn sọ yìí ní ìṣẹ̀bọ bákan náà wà láyé súnà náà alẹ́tì haram allah ilá bí hak àwọn yóò fi páyà àyàfi lórí òdodo tẹ̀sí ìkan náà àwọn tó sì lè bà kí èèyàn páyà kàmájá mi hadith òun náà ni mọ̀sáìlú táwọn sọ mọ̀sáìlú dì náà ìṣáàlà bá ti padà sí bẹ́ẹ̀

wọ́n kọ́ àtàrà àwọn ni ẹni tó bá dẹ̀ ṣe báyìí tó bá ṣe kẹ́kẹ́ ló ta sọ yìí bóyá ó ṣe gbọ́ àbúkọ ọmọ rẹ̀ àbúkọ ẹni kẹ́kẹ́ àbóṣe ìrìnà lọ́nà irú àwọn yẹn wọ́n ti dára wájú ọlọ́run ayẹ ó ń fi yé wa Allah subhanahu wa ta'ala harrama zina ọlọ́run bá ṣe jìnà ní ọlọ́run bá ṣe jìnà ní èèwọ̀ fún àwa mùsùlùmí pápá jẹ́ ọlọ́jọ́ ìwà tó dùn àtàwọn àyà tìmẹ̀ tó mú wá ní kùsàn dákìlẹ̀ sọ́nà mùsùlùmá lẹ́yìn kí wá ní àwọn ọ̀nà torí àsìkò tí ìgbàmọ́ ń gbà wá àti pé jẹ ṣé nígbà tí ọkùnrin máa tó ṣe wátọ́rù bèlè fárújì ṣé gbàǹgàǹgàn ní ìgbà tó ṣẹlẹ̀ ìgbà gbàgbẹ́ wọlé ṣé ìgbà tọkùnrin bá tó súnmọ́bìnrin tó ti pé àwa pé aṣáfà

wọ́n jẹ́ pé yíwa yí pé ìdánpẹ̀ ìzìnà ó kọjá kọ́kà tó bí ó súnmọ́ra ó kọjá kí ló ó súnmọ́ra wọn a ní kílẹ̀ rí wọ́n ní ẹjẹ́ kálọ̀ sínú sọ̀hí indal imami muslimi rahimahullah min hadithi abi hurairah radiyallahu anhu wato anabi sallallahu sọ fún wa wípé zina wọ́n wà mọ̀dúnrọ́kùn záàlíkà láàrá hàlà alẹ́mìnà sọ fún yẹn gbogbo ọmọ àrẹ́bì adam wọ́n ń kọ mina zina ìní wọ́n ń kọ ìpín sí ẹ̀ fún níbi ẹ̀fẹ́ zina wọ́n ṣe kíni wọ́n ń kọ pọ́ṣọ̀nù ń kálukú fún níbi ẹ̀fẹ́ kíni zina wọ́n wà pé ó ń fẹ́ nìkan wà gbọ́ kó ní pọ́ṣẹ̀ sí ẹ̀ kò sí gbọ́gbẹ́gbẹ́ gbọ́gbà àwọn àpò onímọ̀ àrí wọ́n kí ìtumọ̀ láàmà ta sọ mẹ́rin tí kò ṣe tó lè ni wọ́n wá ní nǹkan tó bá ń bẹ̀ tánàbí àjáfà tánàbí parẹ́ ilá bí ilá bí ẹ kí ni ẹja lọ sínú hàn aláyé wa gbogbo ẹ̀fọ́ di adébìlẹ̀jẹ́ sọ fún yín ìtẹ́ ń pè zina ọ̀tá yọ ń tẹ́ẹ̀mọ̀ yẹn adébìlẹ̀ fal àyìnà zina huma alẹ́gbọ̀n adébìlẹ̀jẹ́ sọ fún yín wọ́n ń kó ẹ̀sẹ̀ zina lẹ́fùkó wà yín láti dojú yín ẹ̀bà máa àmì zina tí wọ́n èyí táwọn ń ṣe òun náà ni pé wọ́n ń wò àwọn àtẹ́kọ̀ọ́ ṣé tábìtà ń sọ yìí dípò takò definition wa fún zina níbẹ̀rẹ̀ tẹ́kọ̀ọ́ pé zìnà ni wọ́tò almara bìdún ní akídé ṣẹ̀rẹ̀ kéyàn ó súnmọ́ obìnrin kan láì sí pé yẹn ṣe in tó yẹ kéyàn ṣẹlẹ́tọ̀ ṣẹ̀rí àlérí ẹ̀ a ti sọ fún wa ń bí pé téèyàn bá ń wó yẹ̀ báyìí ó ti di zìnà wọ́n jẹ́ zìnà tó nọ́gọ́ zìnà tójú àwọn àfáà ní kò takora wọ́n ní kí lóde wọ́n ṣe bí obìnrin tó ń wò yẹn náà àbákùnrin tó ń wò yẹn náà ṣe bí òṣè akóso ṣẹ̀rẹ̀ lórí rẹ̀ ẹjọ́ ìjọba tó pọ́sù kí n sọ pé rárá bájá ẹjọ́ ìkọ̀lára o mo fẹ́ wúlò fún five minutes kèsè ìyàwó ẹ̀ kí sọ pé o ṣọ́rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ wọ́n pé ẹni tó ń wò yẹn náà ó mọ ẹlòmí àwọn ìbàdàn bí ẹ ń wò yọ bí ẹ pé ìṣọmọ ẹ ní ọdún wò ìtò oúnjẹ yẹn ní tó jẹ́ tó mọ̀ wò dáadáa wọ́n ni bí akúrú ìṣẹ́rẹ́ ìṣó yẹ kó ṣáájú òsì bẹ́ẹ̀ fáìdà ní ìkẹyà padà sínú definition wa ń bẹ̀rẹ̀ ìjìnlẹ̀ Kukiya, fahimtum? La. Aláwọ̀ tó rà sọ́lọ́lá sọ́lọ́lá. Ìdá ń sọ ni pé, Àìsí sọ́lọ́lá sọ́lọ́lá. وهذا الحديث رواه الإمام مسلم مثلا حديث النبي أجل عليكم صحيح مسلم àdébí ní gbogbo ilé wọn pẹ̀sẹ̀ ẹ̀sìn ẹlẹ́fùn àkọ́kọ́ ìtẹ́sì nǹkan fún ilẹ̀ ní anẹ́lọ́n àwàdó ṣe rí ọ̀gá ní tí ó ń bí sílẹ̀ láwùjọ wàlọ́ọ̀hì nínú àyè láti lójú ilé pé al-Imam Ibn Qayyim al-Jawzi alayhi rahmatullah rahmatan wasa ó sọ pé anọ́rọ̀ bàrídù zina anọ́rọ̀ bàrídù zina àbáni tẹ́ ẹ bá ń wá ìrìnṣẹ́ àti mẹ́fẹ̀ẹ́fẹ́ ṣàfẹ́ ìdílẹ́ta àti ìdílẹ́ tó yá jùlọ àwọn ìdòkìlówà bẹ́ẹ̀ àwọn afá mi ni pé another sehmun mashum ní ti hàrí ṣèmọ́n àwọn afá ni tí wọ́n ń pè ní ojú téèyàn fi ń wò yìí òun náà onírin iṣẹ́ kan tó lágbára ṣàìtọ́ ti lé ìwọ́n nínú àwọn tẹ́tẹ́tọ́ ọmọ lò tó sì wọ́n èdè mú yẹn bẹ́ẹ̀ dẹ̀ ni nínú ọ̀rọ̀ mi wọ́n ní another out al-aid rọ̀ṣúlù al-aqli hàn bájá النظر أو العين رسول العقل wọ́n ní ṣe rí nǹkan tí ojú wa òun jẹ́jẹ́ ní ìrẹ́ṣẹ́ làákàyè wa ìtójú ò bàrí làákàyè òkèlè píkṣọ̀ ẹ̀ sábìtárì zina àkọ́kọ́ tàbí sáwọn sọpọ̀ wọn bá pọ̀ sẹ́lẹ̀ fún wa òun náà ni àndọ́dọ̀rọ̀ kí yọ ọmọ ìkẹ́nà wà fà ó ní kò ló lẹ́hàwà dísì mọ́bídà wà nínà náà lọ́rí wà máa ó gbà mú náàrí mi mustasdori ṣàrọ́rí kàmúnà zọ́rọ̀ tẹ̀ ń fàtàtà fi pọ̀lùbí sọ́ọ́hì bí ha fàtìtàsí ha níbi láàpọ̀ọ́sẹ̀ wà láwàtárí oríyẹ́pọ̀ ó ní kúrò ní àwádìí gbogbo ẹ̀ wọ́n máa ń gbọ́mù náà ní mustafgori shawari láyé ọ̀nà ọlọ́mọ àtàwọn afọ́ àti lọ. ó ní máa ń ọ̀tí mò sọ pé ibi tí èèyàn máa wo òkú rẹ̀ pọ̀ yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ àìní òkú yẹn ṣe lásán ṣe mo wá wò lásán wá ti tẹ̀tẹ̀ ẹ̀tọ́ máa pín náà sí ẹgbẹ́ ìrẹ́ ẹdín wọn náà rí mà ó gbọ́mù náà àáfàá ní àwọn tí wọ́n pọ̀ jù nù náà ní mustafgori shawari àwọn tí wọ́n máa fojú kéré ẹ̀ṣẹ̀

lábẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam ó kìlọ̀ fún wa kama jaa min hadith Ali ibn Abi Talib ẹnìkan ń sọ fún wípé ẹ ìrẹ Ali látàtàbí nabọ bí nabọ má máa fi wíwò tẹ̀lé wíwò má máa wò bẹ́ẹ̀ nìkan bá ń wọ̀ wọ́n má wò padà tàbí tó sọ pé má máa wo èèyàn láwò tún wò ọlọ́mọ sanu wa o wàlọ́yì hàbẹ́l mọ̀ọ́dọ̀ tọ́lọ́ sájà gbẹ̀rẹ̀ ló jà lórí. àníbi ni fa iná lẹ́kẹ̀lú náà àkọ́kọ́ tó wò yẹn ìwọ́n ló ní. ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì àlékún rẹ̀ èyí tó padà tún wò lẹ́yìn rẹ̀ ààrẹ yìí ó ti dẹ̀sẹ̀ fún ẹ. jẹ̀mọ́ lẹ́yìn tó mẹ́yìn sílẹ̀ rẹ̀ sùn yìí kó n kábi tó wà káàkiri obìnrin tó ti di nọ́dọ̀rù pẹ̀lú nọ́dọ̀rù obìnrin náà wòye àwọn ẹ̀kẹ́ ìtàkàbúnà òhẹ́jì wọ́wọ́ ìdàlọ́rí azif ọba ni ẹ̀ ń wò pé nǹkan yẹn nǹkan tó chíìpù ni ṣùgbọ́n ọdọ̀ ọlọ́run ọba káńtẹ̀ alìbàrù sọ fún alìbàrù ilé ní pé wọ́n yíwà yìí á sọ gan ẹ̀ tó bá mọ̀ tọ́lọ́bí sọ̀rọ̀ láàrin wà àríwà sọ́lá tó sọ fún àmì ìhàdà hadith òun náà ni pé bákan náà ọwọ́ wa méjèèjì àríbi náà ṣe jù náà wà bí ilẹ̀ ha albert ìyìnà tó wọ́dẹ̀ ń ṣe òun náà ni kéèyàn gbá nǹkan ní ẹ̀jẹ̀ tí kéèyàn gbá fún mọ́nà bí i sọ náà òun náà ni fóbìnrin kan tó ti gba ọkùnrin kan báyìí àbíkọ́kùnrin kan ó gbá obìnrin kan mú kí ìṣẹ̀lẹ̀ tọ̀ rẹ̀ láwùjọ lẹ́yìn ẹ wo àwọn èèyàn àlùmọ̀sọ́fáhà bẹ́yìn náà nìsá ìwọ̀n rìjá à ń ṣe kí láàrin ọ̀pá obìnrin ẹ̀wò bó di norm ó ti di pé bó ṣe yẹ kí nǹkan orí láwùjọ nìyẹn wàlọ́hì kì ní ìlera ń tàǹkà nínú àwọn àríwá òsínà nínú àwọn ẹ̀rẹ́ èdè tuntun nàní yẹn kí ẹ̀mọ̀ bọ̀rọ̀ kí ẹ̀mọ̀ bọ̀pin

yóò tún kó ní lẹ́mú ṣé kí nìkan àmọ́ bẹ́ẹ̀. wọ́n náà rẹ̀ nìkan wọ́n lọ́ yà rí. torí pé ìwọ́n tó ń wò wọ́n àwùjọ tá a wáyé téèyàn bá jókòó tó ronú tó wà káńtà rẹ̀ yóò rí pé búra jù fẹ́ẹ́ láti àmẹ́nà. torí ìwọ́n tó obìnrin lọ́wọ́ tẹ́sìnrin lọ́wọ́ ṣe gbé ọ̀daràn tó rí wọn. kí ló pàtàkì sọ bẹ́ẹ̀? اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم nínú bàtà ti sọ bẹ́ẹ̀ nítorí pé a sọ fún wa lẹ́ẹ̀kẹ́kẹ́ nínú àwọn ẹ̀sìnlẹ́ tó jú kí nínú àwọn ẹ̀rọ ìsìnlẹ́ ó ní wíwò wà tí ó ṣe wíwò kíyìn kó mọ́ ọwọ́ tó ń ṣẹ̀tẹ̀ náà kò wẹ́ tó ń dára ìwọ náà áńtà ṣàrí ó jẹ́ pé wá pé nínú àwọn ìran ìdìnnà òun náà ní kí yóò gbá ẹbí rẹ̀ tó yẹ kí lọ́kàdé lóye sọ́nà bá rẹ̀ lábẹ́ bí ó sì ń tẹ́lẹ̀ mọ́ ṣẹlẹ̀ àwọn ẹlòmíín wa ń bẹ ṣẹ́kù ṣe ìtọ́nù nínú fìlà káyà àwọn ẹlòmíín ṣeré wọ́n ìdàrí ẹlòmíín bẹ ọwọ́ kọ́kọ́rọ́ làkàrí rẹ̀ ní ń bẹ lọ ṣe ìtọ́nù ń bẹ lọ bá ṣe yàwó pé ok àti ìgbàmọ́

هناك وزيرة هناك البش كتبين دم بس أنا مثلا سقيا جنس صفيه والرجل أن يتداري الزنا زنا تنامي هوري ها اللهم صل على محمد وسلم قالوا مين بقى كما بيجي

bákan náà sáà sọ kàtíwájú kàtíwájú nínú ẹ̀ òun náà ni wàlùkọ́lùkù yẹ̀tàlẹ́nà wàlẹ̀ṣẹ́yìn àrẹ́mìnà ẹgbẹ́ tó wá sọ fún yín ọkàn gẹ́gẹ́ fún rẹ̀ àrẹ́mìnà ọkàn náà máa ń ṣe dùn ṣùgbọ́n kò rè sẹ́bìdì rí bẹ́ẹ̀ náà tí ọpọlọ àti làkà àti àtọ́jú tó wà sí ìdúdú tẹ ọkùnrin òkú sẹ́ni kọ́kọ́rọ́ ọkàn wà yìí wà láì òjì tóbi ti wá eh, dúdú eh, dagon virus tó ti wọ́n lójú yẹn virus ti di sítẹ́mù virus ti pé ọmọ òfin àtọ̀sọ́ sí mẹ́nu òfin ọlọ́run ẹ̀mí ó wà dúdú jẹ́ gbọ́dá ni ọmọ rò àwọn ẹ̀mí ọmọ rò bẹ́ẹ̀ tí bá wàlúfọ́rùdù yóò sọ̀díkù àríkàdíbù abẹ́yẹ wa sọ paríparí ẹ̀ fún yín ìtí wà sọ jákọ̀ ìtí ó wà á pé ìtẹ́tí tójú etí ẹ̀ẹ́dàdà ìtẹ́wọ́ ìtógbámú ìtí ẹ̀mìíró ìtẹ́tẹ̀ rìn dodo ni yẹn yóò yẹn òdodo lọ́nà wo ìyàní abẹ́ni wà sọ pé ìjọ ti ṣe àfihàn kan tó ń zíyà ìjọ ti wá ṣe ohun tó ga jù tó dẹ̀ lórí nínú àwọn ọ̀rọ̀ jùlọ abẹ́ni sọ àbíta sallallahu sallam ó fi àdéhìí sáré fún abúgbó gbó wọn náà zìnà bó ṣe wà fún kálukọ́ mọ̀ pé gbólóhùn ti bọ́ gbólóhùn ti bọ́ ẹ̀rọ tó bọ́m̀bi ti ọkẹ̀ kò bọ́m̀bi tójú zina ti wá di fọlọfọkalẹ̀ kí làwọn ti ń fà aláwọ̀kọ́ náà pé zina pọ̀ láwùjọ wàlọ́hì ń ọ̀rọ̀ nígbà Muhammad nítorí ló ń sọ dákọ̀ ń sọ pé àdébìsọ́lá ń fi ń lẹ̀ ni ajẹ́kọ́nà ti sínú kánà ọ̀rẹ́ kan ṣe rẹ̀ fẹ́ẹ́ bá rẹ̀ sọ pé sì máa wù rẹ̀ pọ̀ àwọn sọ pé ònà kà بين مراد الله الشرعية ومراده الكونية yàtọ̀ ń bẹ láàrin pé ìtọ́rọ̀ òun fẹ́ kó máa ṣẹlẹ̀ lásìkò kẹ́ lópọ̀ ìgbàgbọ́yé yàtọ̀ bẹ láàrin pé mùrọ́ọ̀dù ọlọ́run èròǹgbà ọlọ́run alkauniya pé bí nǹkan ó ṣe máa ṣẹlẹ̀ nínú ayéré àti tọ́lọ́run bá fẹ́ tó yẹ kó máa ṣẹlẹ̀ àṣẹ̀rẹ̀yà lápòjú eréṣì ẹnìkan jalè wọn mú ẹja lọ gí lọ́wọ́ bí àkàtúnṣe wọ̀ ó ti wọ́n rúbọ̀ dínárà wọn ni ẹja lọ gí lọ wọn ni ẹmẹ́gẹ̀ lọ́wọ́ egbó ti wà nínú tẹ̀kìdí ọlọ́run ọlọ́run ti kò gbé ẹ̀kọ́ máa jalè náà ẹgbẹ́ a sọ pé bẹ́ẹ̀ pé ọlọ́run mọ̀ sí ọlọ́run yẹn a sọ pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mo rọ́ọ̀dù ọlọ́run ní n'i kìí ṣe mo rọ́ọ̀dù rẹ̀ ni bí هذا بجنبه على أي حال النبي صلى الله عليه وسلم إيه في إيه وقيل àwọn nǹkan yìí àkùbáàbò ẹ̀wà ní ti àwọn musical instrument music àti àwọn musical instrument wọ́n mọ̀ ṣe ní ẹ̀tọ́ wọ́n kò ní halal pé à ah, tí ló bá dìbì ká gbọ́ orin kìdìkìdìkan wọ́n dà pẹ̀ tí ló bá dìbì ká pé o kàmọ́ ṣe nìkan àjọ gidigbòjì kí gbẹ olùdó bó ṣe kó lọ àwọn ìjọba wà bẹ́ẹ̀ ní àlàmọ́ ti sá àwọn ìbá kẹrẹ nínú iṣẹ́ tó máa rí lásìkò yẹn o ní pé àwọn èèyàn sọ aṣọ àárí rí wọ́n sọ di ẹ̀tọ́ pé ṣé ló bá dìbì pé àfáàlù súnà ona náà wọ ọsẹ kó wọ góòsì kó wọ sílẹ̀ sọ bẹ́ẹ̀ mo ní aláàrí àmì ẹlẹ́ẹ̀kẹta òní pé àwọn èèyàn tó wá sọ jìnà ni wọ́n sọ di ẹ̀tọ́ wọ́n tó bá tí ì ṣe jìnà kò sí ìjàkú ẹ̀sẹ̀ kí ni ó ẹ̀sìn mẹ́gbàgbé mo jẹ́ kí ni mo lẹ́rìí ilẹ̀ rí mi hadith ni mo fi bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan yẹn nínú hadith ni wá sí sàmà ẹ̀ kó tó pé ń bá yẹ sí kí ló ṣe sí jẹ̀mọ́ nínú hadith yẹn bẹ́ẹ̀ kọ́ bá ilé jáfe mo ní já lọ ẹbá ní bẹ́ẹ̀ fọ́lá ìjáfe ní ààrẹ ìjáfe ìjọ ìjáfe mùsùlùmí tó mọ tó wá ní pípẹ́ àkójá sí àwọn olùrẹ̀lẹ̀ aláyè kan àdébí sọ̀rọ̀ láàrin wàhálì wàtọ́lá ó ní kí àwọn ẹ̀ tó bá dé gbẹ̀yìn ayé wọ́n tún ṣe ìdìnnà lẹ́kọ̀ọ́ ẹ wá wọ́n láti fi parí ẹ̀ tó pààyàn lẹ́gbẹ́ ṣe mọ́ láti fi parí ẹ̀ kára àdébí ní yusammunaha bi ghayri ismiha yusammunaha bi ghayri ismiha á ní ètò ẹwà mọ̀ tó wá báyàn lẹ́nu jẹ́ ń bẹ́ẹ̀ oníkú tó bá dà sí kò táwọn sọ yìí táwọn èèyàn bá ń dóorin tí wọ́n ṣe tí ò dá ní ṣẹ̀dá tí pé ìsìnlẹ́ ni wọ́n ń ṣẹ̀dá ni wọ́n wà ní ìpèlú ọkọ rẹ̀ náà wọ́n wà sọ́rọ̀ kọ̀ọ̀kan ní sọ́lọ́lá àrùn àrùn àrùn kẹrí ẹ bára nàìjíríà yìí kò tí kò o bó mọ̀ pé bàbá náà ló ní àbíké àbí táwọn fi á ah, ẹmọ ọmọ school táwọn fi ẹni kọ́ wá kàwé lásìkò ọdún ẹ̀ ah, nígbèlè lọ́wọ́ tàwọn program tó kíníkà á tó ní ah, option kí ló ṣẹlẹ̀ yẹ̀wò takẹ́rẹ́ lọ ṣe ń lẹ̀ sí wọ́n ti wá sí bẹ̀rẹ̀ ní àdán ṣúdá ṣúdá àti ìfẹ́ lọ́wọ́ gbé jáde wàlọ́yì tẹ̀lé kọ́kọ́ ìlú ẹ̀mọ́ ẹ̀mọ́ yóò ọlọ́mí ni wọ́n wọ orúkọ kan fún ọkọ̀ yẹn máa máa dùn kí ó ní àbálà lónìí kí bí mo máa fà lóyìn ṣẹlẹ̀ ó kọ pé ó máa jẹ́ kí òdiwọ̀n ẹ̀ṣẹ̀ yẹn kó wà bí ẹni pé ìṣẹ́ yóò jẹ́ ìṣẹ́tẹ̀ láwùjọ ti wá pẹ̀lú pé àwọn èèyàn mo máwọn èèyàn wá pẹ̀lú pé ọ́ríjù jami'a yẹn ẹjá àwọn tó wà ní ni wọ́n dára díwára tó jẹ́ padà lọ tó jẹ́ padà ọdẹ lẹ́nu wọ́n sì wọ́n sì kàwé sẹ́wọ́ wọ́n kàwé sẹ́wọ́ wọ́n sì nínú àmà parẹ́ ọdẹ lẹ́nu ní káwọ́

àwọn kọ́tẹ́ mọ́ sọ yẹn èyí lè mọ́mọ̀ ní ṣẹlẹ̀ àwọn kọ́tẹ́ mọ́ sọ aláyé ha kí ní yẹ bẹ̀rẹ̀ jẹ́mà wọ́lọ́ yà rí ìṣọ́rọ̀ rẹ̀ kí ní yẹ ẹ̀rẹ́dẹ́ ẹ̀mà orí kẹmà kẹmà kálẹ̀ ìgbà kọ́sà àwọn kọ̀ọ̀kan fún sọ ilé gbogbo ẹ̀ sílá bá dìbò yóò tàbí mẹ́sẹ̀jì ẹ̀rẹ́ ẹ̀rẹ́ jẹ́ rọrùn torí pé kò pè ló kọ́ sí ẹkùn kù ìyẹn ló yẹkọ́ kọ́ wà lákàrà pé àtàwùlẹ̀ yóò sì rẹ́ sí akẹ́rẹ́ sọ́dún kọ̀ mí kó bá lọ́kọ́ ń dúró àkáìdì ẹ̀hẹ́n àṣíbílẹ̀ yóò sì rẹ́ sí mọ́kà fúlókọ̀ mí ni wà dìbò náà àwọn fẹ́sùn àbábù sílẹ̀ kí ni àwọn tí ń fa alákọ̀ọ́kọ́ ń bẹ̀ táwọn àpá kalẹ̀ òun náà ni àtàbárùj kí ló pé ah! àwọn àfáàní tẹ́ bá ń wá pẹ̀tró táwọn èèyàn dáṣì ìsànàkà lásán ni ìsànàyọkà ẹnìkẹ́kẹ́ tọ̀fàná ẹ̀kọ́ rẹ̀ tọ̀fàná tàwà fílẹ̀ rẹ̀ ẹ̀kẹ́kẹ́ lọ́gbẹ́ pẹ̀tró wọ́n dẹ̀ lítà wá ní ọba lọ sí sẹ́nu pé bí ìsànàyà ṣe kéré mọ́ yóò jẹ́ àfẹ́ yóò jù àbá yóò jù yóò jù tẹ bá ń wá pẹ̀tò táwọn yẹn dà sí ìzìnà gbèsè kéré mọ́ yẹn táwọn wá dà sí tó jẹ́ kí ìzìnà wá di fọlọ́fọ́ kálíbà àwọn afárá tabarújù kí náà tó ń tabarújù òun náà ni hmm, ìjọba ìyá farabalẹ̀ ká sì tẹ́ mi wá sí wàlọ́ọ̀hì àlẹ́ nìkẹ̀kẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ bí i à ẹ̀mí ni wọ́n lọ sí wáṣí kí ìkú mọ̀ kọ̀tán ṣùgbọ́n nítorí ń bẹ́nu kùrán nìyẹn àwọn afọ́ yìí ti tàgbàrú jù ní àyẹ́kùrú yẹn lọ́rà òun náà ni kí obìnrin ó jáde nínú ilé ẹ̀ ọkùnrin náà mẹ́ṣẹ̀ tàgbàrú jù ń jáde o adé mú àwọn amúsílẹ̀ wà bíi ìjẹ̀lá àyà alùpùpù tàbárù sí gómìnà jáde pẹ̀lú kí ni o ẹlẹ́sọ rẹ̀ àwọn àfáà ni ọlọ́run ọba òkọ́ fi lé mú kí ni o débi pé Allahu subhanahu wa ta'ala yìí sọ fáwọn obìnrin pé tó ọ̀sẹ̀ bá tún múra tán tẹ́ ẹ sì wọ́n tẹ́ńpẹ̀ ní kọ̀lọ̀kọ́ọ̀lì kọ̀lọ̀kọ́ọ̀lì ni táwọn obìnrin máa ń wọ́tẹ̀ sẹ́ẹ̀ nàám akílẹ̀ àwùjọ ẹ gbọ́dọ̀ máa jẹ gbẹ̀mọ́lẹ̀ lè yí ó lẹ́mù máa yọ pé ní ìrìn ìrẹ́bẹ̀ẹ́ ìlọ́nà tó wọn bá tó ń mọ́ra tó ń kì wà náà bí tàbí ìjọba ní ẹ gbọ́dọ̀ jẹ sọ̀mọ́lẹ̀ káwọn olè bá mọ nǹkan tí ń bẹ̀lẹ́ tẹ̀ ní sórí pé ó ti jẹ sọ̀mọ́lẹ̀ tó kọjá yẹn dáfọ́ sọ pé mọ̀sáìlú ni ó ìrìnàjò ìrànlẹ́ rọ̀bàdárẹ̀ mọ́sálà ni pé sóbìnrin mùsùlùmí tó gbófin ọlọ́run sórí ọwà tó tó ga áìl مسألة فقهية pípé àwọn tó sọ pé kí láwọn ẹni tó rọ̀ mọ́ nínú àwọn ẹ̀kọ́ yàgbù sẹ́nu aláàrí hàn tabarruj òun náà ni fómi wọ́n jáde ẹjọ́ sí ara ẹ̀ ẹjá wá òjò alẹ́ yìí àwọn èèyàn wọ́sọ mọ́ wallahi an ta sì jóye wa min hadith abirera ibi ìgbà tó wọ́n dénú ọ̀nà sin fáàlì min ahli náà lam ara ọ̀hún náà kọ́tù tàbí sọ àwọn èèyàn méjì kan bẹ̀rù náà èmi ò rí wọn rí báyìí

táàrí ẹsẹ̀ rẹ̀ táàrí ta rẹ̀ táàrí fi kẹ́ ara rẹ̀ o a mi ní àwọn ẹ̀yẹn wọ́n pọ̀ nínú náà jàrá kó sábà wọ́n ko kó wọ́n bẹ̀ ọlọ́mọdé àjẹ́ kan nu wọn gbogbo àwọn obìnrin wa mọ́ṣe wọ́n ní kan wọn o. Naam. Àti ìtàbárù jù yẹn kóbi ojáde nínú kéyìí kéyìí inú ẹ̀sọ́ fún Fún Tó bá ti hàn ta, ẹni yẹn jẹ́ kan nù lẹ́mẹ̀ jẹ́ wọ́n tọ́sí kan fi yẹ́ àwọn obìnrin kẹ́rẹ́ àwọn obìnrin tẹ́ rí un hey bí ṣe ìtọ́ ń ṣe máa bẹ́ẹ̀ ṣe máa wọ́n ta nǹkan ọ̀fà ìtẹ̀bẹ̀ orílẹ̀-ọ̀rọ̀ ní o bẹ́ẹ̀ ṣe mọ́ra obìnrin ta wà láìsí ọ̀fà ìtẹ̀bẹ̀ ìdá kọ́rọ̀jà aṣírọ́fà ṣàìfàá ọmọ ìtẹ́ ẹ̀rọ́bìn tó bá ti jáde nílé ẹ̀ráì tí bá ti bọ́ tà tó bá ti pé yàrá rẹ̀ báyìí ṣàìtọ́nù on, lọ sí lẹ́sọ̀ bí ọdún fáìlì bẹ̀rẹ̀ on, fáìlì bẹ̀rẹ̀ Kìí ṣe fún mọ̀ fún ọ̀rẹ́ ìbáwọn obìnrin jẹ́ o àdébí òsì mọ̀rọ̀ yẹn táwọn obìnrin jẹ́ o ṣùgbọ́n tí ń sọ fún ẹ pé nígbà míì wà lọ́rí nígbà míì iṣẹ́ tó mọ́lá wọlé pé yóò kẹ̀ lọ bí ti pẹ́ ó mọ̀ pé ṣe àbẹ̀rẹ̀ ọwọ́ rẹ̀ ní ìrìnàjò ìmọ̀ tí sọ̀rọ̀ àjẹ́ òfin ìmọ̀ tí zẹ̀ tó ń àgbà tó ti lọ́tí zẹ̀ yẹn tó lọ́tí zẹ̀ ní ń zàyà rẹ̀ lójú ẹ̀ ah, máa rí sí so nígbà tó rí yẹn tó rò tó bá lè wá tó sùúrù pé bàdé mọ́ jẹ́kẹ́ sọ́rí ẹ̀ ohun ìṣẹ̀kọ́jọ́ rẹ̀ rí pé níbi tó bá tí sọ́rọ̀ wà ní pé ah, àṣẹ́sẹ̀rẹ̀ ti ẹ̀kọ́ ó bá ti mú ṣàìtàn iná mọ́ra ilẹ̀ àkọ́rọ̀jẹ́ aṣùrọ̀fà ṣàìtàn wọ́n láì tẹ́lẹ̀ kí ní ẹ̀mọ́ sí wa bí ẹ̀ bá láwùjọ wa tó bí àwùjọ ti bàjẹ́ kọ́lọ̀ngó sànú ẹwọ ọkọ̀ àdánwò ni ẹ̀rin ìrọ̀ láwùjọ ààrínú kápọ̀ sọ ilé ìpìtínà lẹ́tí mú mẹ́wàá lórí ẹlòmí wà mọ́ túnú ó wà ní ọgbà wọ́n lọ́ọ̀yà àmì tẹ́ tó bá mọ́ ti ń ṣe dáríà ẹ̀ṣẹ̀ lé Ah, kí ló ń tẹ̀ ní tó jẹ́ kó ti jókòó wà máa ráwọn èèyàn tí ó mọ̀ wà ní òwò mo fẹ́ jókòó lẹ́gbà tó fẹ́ kọ́ ìtìlẹ̀ ni ìwà ìjọ́ jókòó sí ẹlẹ́gbẹ̀ ìtìlẹ̀ ni tiwájú ìtìlẹ̀ tẹ̀yìn ìtìlẹ̀ but ẹlòmíì subhanallah wọ́n tó wà mẹ́rin wọ́n tó fẹ́ lórí lórí lórí díẹ̀ dé kò tún lọ lórí àpapọ̀ tí wọ́n lò jẹ́ kí ní dùn rẹ̀ lérí àwùjọ tẹ́tẹ̀ ti gbajúmọ̀ aláyíhà ètò àkọ́kọ́ tí ń fa ìlà òun náà táwọn obìnrin máa jáde ọ̀hún wallahi táwọn obìnrin bá padà sí ẹbí tó lọ́n fi wọ́n sí pé wà qarna fi buyutikunna wala tabarrajna tabarrajna al-jahiliyati al-ula ẹni pé àwọn ọkùnrin ní sinmi. tó obìnrin máa wà lábẹ́ hijab wọ́n náà ọkùnrin ní sísìn náà ẹ̀yìn ẹ̀yìn obìnrin wallahi ẹ̀ńtẹ́ǹtà ọkùnrin. láwùjọ dáa wà bẹ́ẹ̀ dẹ́nu wallahi ẹ̀rọ mi náà ẹ̀yẹ́ fi tó so ilé torí pé ọlọ́run ọba al-ilmu amana kí ló pẹ́ jẹ́mà ìmọ̀ àmọ́nà ni wàlànàtàlánà làwínà òrùsílà ilé yìí wàlànàtàlánà báwọ̀ òwúrí aláwòbíà ẹni tí mẹ́wàá lóbi àrí ẹlòmí náà ń bẹ ó ń lo hijab ṣùgbọ́n fìtì náà nìjáàbò rẹ̀ tó jẹ́ pé àbúrò mẹ́fà gbọ́ yé kí tó jẹ́ pé àwọn afáà pé wọ́n gbé ṣòro tó hijab kalẹ̀ mọ́jẹ̀mù tí ń bẹ́ fún ìjáàbù tó fẹ́ lò tọkànlẹ̀ òpó ìjáàbù tó wẹ̀ ní kó lò ẹ wà rí láwùjọ lẹ́yìn wọ̀lẹ́ obìnrin míì ilé tó rò fún lo hijab lábẹ́ àpòmọ́ra ọlọ́kọ̀ tó wá ṣe àwọn tó ilé wàláyé láti lè bá láti lè bá padà sọ́dọ̀ tọ́lọ́run so tàbárù yẹn ẹni tó lọ sí yáà tító tí ò lò tọ́lọ́ wọn ṣe fi kalẹ̀ tàbárù yìí ṣe ẹni tí ò lọ sí yáà tó rìn ní ó tàbárù yìí àwọn sọ̀rọ̀ tó fẹ́ sí tàwa kẹ́mu dání ìwọ tó fẹ́ lọ sí yáà lò ó bára sọ fọ́lá fẹ́ ìwọ tó bá nílò ọlù ẹni kí lè rí mi nítorí pé ẹ jẹ́bẹ̀ jákè sára o

bí a ọba jẹ́ agbègbè lọ àbọ̀bá àṣàkà mílọ̀ ṣe dáwà lọ ọba jẹ́ process bí ọlọ́wà ló ṣe ṣe dé ọba tó gbà jù lọ sọwọ́sọ kátàdé bọ́lọ̀ ẹnu yọ rọrọ̀ wọ́n ká ní wọn àbá àbọ̀ òfin flag lọ́wọ́ gbọ́dọ̀ ọ̀gẹ̀ táwọn náà bọ́lá ẹni gbò fún lókùn bá kẹ́lẹ́ ilé jẹ́ lẹ́yìn mọ̀ sí lásìkò yẹn ó jà rí ẹni yẹn jẹ́mọ́ ẹni tí òun lọ ṣèjà ẹni tí wọ́n ń lò kún àjọ tó olùdáwọ̀ tó wájú wàláyé kan náà ìwọ̀n àkùnrin ní ṣìkáyà kan tó jẹ́ pé yóò máa jẹ́ kújà fún kálukú wa Abdullahi ọmọ Umaru mọ̀ ní ní bẹ́ẹ̀ mọ́tà àtijọ́ kan fẹ́yìn kábọ̀kọ̀ jẹ́ mọ́ ọ fẹ́yìn ọkùnrin kaba wọlé ìsọ́ni máa ń jìnnà ìmáàmù ń kírun àwọn kan kírun ẹnìkan sì mọ́mù ẹnìkan ọjọ́ ẹ̀wọ̀n ọjọ́ ń kírun lọ Abdullahi ọmọ Umaru òun ti kírun tẹ́tà wọ̀n ní wọ̀n ṣùgbọ́n ìyá ọkùnrin tó ń yẹn ní bá fẹ́ jáde padà Abdullahi ọmọ ní tààlì wá ń bí arákùnrin kò sọ pé ò nírun ọkọ̀ sọ pé ah ó sáà ń wọ lórí ẹ̀rùn náà ni láwá adákọ̀ sọ̀láìt wà láàmà iná nípa sọ̀láìt pọ̀ dáhùn kí kò sí kírun pẹ̀lú mọ́mù láwá adákọ̀ sọ̀láìt wà láàmà iná ní pé ò torí pé ọwọ́ ní kí ló dé tábí jáde wọ́n sọ bẹ́ẹ̀ tó pé ọkùnrin yẹn ìgbà tí mẹ́mù ẹ̀ ń kírun tí mẹ́mù tó gbóró kì tó ti gbé tó tó kékeré kan ó ti ṣe tó definitely ìmọ̀mù kan ló ń kò sí dáhùn kí kò lérò nìyẹn bẹ́ẹ̀ ni ẹni tí lọ tó rò pé òun lọ hijab títí wọ́n fi hijab di tàbá rújì kò lọ hijab kò sì rìn òòrùn àti pé òòrùn afọ ọdún kọjá lùsì àná jambu kan aláwọ̀ ní tàbá rújì ìṣe fàdùnà tàbá rújì ni ọkùnrin náà mọ̀ sí tàbá rújì táfọ̀ yẹn náà tàbárùjọ ọkùnrin náà wà ọkùnrin náà jáde lẹ́yìn ṣe gbogbo owó ẹ̀ ẹlòmí wọ́lọ́rí àwọn ṣe oníkanì ṣàtúnṣe ẹlòmí ilé wọ bọ́ksà láti kútì wá sínú ẹlòmí ilé wọ bọ́ksà láti kútì wá sí ẹgbẹ́ ẹ̀rìn tí bá mọ̀ sí ilẹ̀ tíṣù abẹ́ abẹ́lákẹ́ nìyẹn ìdí wọn náà ń ṣe yẹn wọn náà ń tẹ́ǹtà obìnrin ìbí kẹ́rì jẹ̀mọ́ ẹjẹ́ bá sọ̀rọ̀ dọ̀rọ̀ fún wa kẹ́rì jẹ́ tó mọ̀kọ̀ rẹ̀ mọ̀lẹ́ta fún wa. Wallahi, sirgi inna Allah la ya sa'il al-haq. Sari kamar isai ta shiga jama tarawa su, na matarawa. Aka ce yau ka tarawa wannan iyadan billah. Eja ẹ̀ẹ́dẹ́gbẹ́ wà lọ́yìn ẹ̀sìn tẹ̀sán náà ìtàkà wọn nílé kí lè mú ìtàkà òdìsẹ̀lẹ̀ ní lọ́lọ́ pa. ẹ ṣe mọ̀láìkà ọkọ̀ já àmì àdé orí àkókò rà. ìtọ́ ìtọ́ báwọn ọkùnrin ṣe máa ń fi táwọn obìnrin máa dára dára bẹ́ẹ̀ náà ó ń ṣàwọn náà bẹ́ẹ̀ o. ìwọ tó bá wá ṣe bẹ́ẹ̀ náà tó fi ń tẹ́ǹtì obìnrin lálùkì yàmọ̀ ọ̀ dàrán. ìwọ obìnrin tó wá wò lẹ́pẹ́ àtúntò kẹ́kẹ́ mú wulẹ̀ bẹ́ẹ̀ wò àwọn ọkùnrin náà ìwọ náà ti gbé. làánú wọ́ọ̀ náà ọ̀gẹ́ wàlí mọ́mù lórí kìí èyí máa ń ta sọ̀rọ̀ yẹn àmì ìgbé ọlọ́mọ bẹ́ẹ̀ ti ń wó yẹn àtẹ̀jẹ́ ń wò ẹ tó rí owó fẹ́ ṣẹlẹ̀ kí láwùjọ lẹ́yìn ó kàn ní máa lọ́mì kẹrin ẹ̀kẹ́ jà ń jẹ́ ó kàn sọ dúdú ọ̀nà àwọn ẹ̀gbẹ́ àkọ́jọ́ kẹrin ó kún fẹ́rẹ̀ sọ́kẹ́ òsókè yìí à ìwọ ló kájú ẹlẹ́ à ìwọ ló fẹ́ lẹ́yìn ọmọ ẹ̀fà tèmi jẹ́ ọlọ́run yẹn ìwọ ló bó ṣe kó díjú bó ṣe kó ní sáti ṣe bákan. bàbá dùn aláwọ̀ ẹlẹ́ẹ̀kejì tó dáàbò òun náà ni àyẹ̀sìlá kí ló pèjẹ́ máa òun náà ni intermingling hey hey káwọn èèyàn máa kọ́ jẹ́ pé ọkùnrin àti obìnrin ṣe ẹlẹ́mìnì kí ó jẹ́ mú kẹmọ́ wẹ́ mẹ́jẹ̀ ní tí ló mọ́ ṣàǹkọ́ àjẹ́ ẹ̀nà ṣé mo gbọ́ ẹgbẹ́ mo sì fẹ́ tó burú mẹ́ látẹ̀míjọ́ kan tó máa jẹ́ special bill tó bá ní kó dẹ̀rù dápọ̀ wọ́n ṣe wà pọ̀ jù náà ni wà lọ́ọ̀ ìfìlàs kó ṣe pé láwùjọ tá a bá wà kọ́kọ́ àtọ́bí ọmọ mi sàpọ̀ ìgbà tí wọ́n fẹ́ lájọ náà nínú class ẹgbẹ̀ ṣe practical ẹ ṣẹ́ni kọ́kọ́ lọ́kọ́ lẹ́kẹ̀ ìdára ṣẹ́kọ́ náà ní bẹ́ẹ̀ tàbí bí ìwà ìrẹ́dà ọlọ́run ní bí aláwọ̀ náà átù tomato bá tún báwo ẹlòmí rẹ̀ tàbí tó jẹ́ ní ìrù ojú ẹ̀rẹ́ tó bá tẹ̀wà fún fún ṣẹ́nà ẹlòmí ṣé ẹnu náà fẹ́ ah, mo náà bá yẹ lọ́gbọ́n sí ni o káàkiri gbé fọ́tílá jáde fọ́tílá jẹ́ mo ló ń gbé lọ. èmi lórí pé ìjọba náà ló pa àgùdé dégbò èsì rẹ̀ àrùká mọ́ta àwọn omi ẹ̀ṣẹ̀ gbogbo ara mu. pé ẹlòmíín bẹ mo gbàgbọ́ ní kẹsẹ̀kẹ́ àtúntà bàbàbàbà àti gbogbo ara mu lókè náà bẹ́ẹ̀ ni gbogbo ara mu yẹn tó o mọ̀ sún mẹ́ o mọ̀ nǹkan tó wẹ̀ tó o tó o sì mẹ́. ìyá akùnfà síkún ìnábàáyìn fọ́tàbáyìí tọ́lọ̀ tó pàdà máa ti bí láwùjọ ní kẹmọ́ sọ yẹ pé ń jẹ́ akún fásikún bí náà bá ní pàtàkì yẹnu ẹni tí ó bá fẹ́ gbà tó gbàgbẹ́ ọlọ́run ní o. aláàjì hàn ìfìlàs tó lè bí láwùjọ tó bá wà ọkọ̀ àti bí ọmọ ìjà àwùjá kan wàlọ́hì ìṣúná lélẹ́ inú ọkọ̀ ẹ̀kọ́ rẹ̀ lómi ìtọ̀nà mọ̀ yóò mẹ́gun báyìí hàn Nam, aláwọ̀ sọ́dọ̀ mímú ni wọ́n sẹ́lẹ̀. Eh, ẹlòmí nínú tí kíláàsì wá sí wà lọ ìsísà ní àdúrà mi kò rá burú mi kí ọkùnrin àti obìnrin tó gbọ̀ kadà pé ẹ̀yìn tí wàá ló burú mẹ́ mo wà lórí báyìí àwọn náà kó báyìí gbàtí kí ni kò sí wà lọ́kàlù gbogbo báyìí tẹ̀lé tí èèyàn wá mi bá ṣe kankan wà lọ ní nínú ọ̀nà táwọn èèyàn gbà ṣe kíláàsì láwùjọ lẹ́nu tó jẹ́ pé kọ́nà owó sáà náà kọ́nà ẹ àwọn bá àti ìtìjọ́ ọ̀kadà kọ́lọ̀ bá ṣe dáadáa fún kálukú ṣẹ́mọ̀

tó bá tuntun lè dọ̀ kára tí ara rẹ̀ tuntun sílẹ̀ òun ti dára ní báwọn kẹ́ ọmọ kó sáà kó sáà lọ ìsìláàmù òun náà ń fa ṣe nǹkan títí náà tó fi pọ̀jù ní àwùjọ wọn láti tòjú tó àti sọ ìyàtọ̀ mọ̀ bẹ́ẹ̀ tó fẹ́ni tó lọ́wọ́ fẹ́ fi mọ̀nà tó bá ikú ń kálukú wá wá mọ̀ pé lọ́nà tàbí ni àbọ̀n bí ìsìnlẹ̀ fàyídà nàkúl yà rọ́bì in azùmá tí lónà bí kẹfẹ́rọ̀ tán ìtàmà wínú ولقد علمت بأن أخوك أعظم إن كان لا يرجوك إلا محسن فبمن يلوذ ويستجير المجرم هذا والسلام عليكم

Can we compromise that one? That's okay, not you. Ṣé ayé oye àpárúbárádá five or ten million more? Okay, ẹ̀yọ̀ fẹ́ ẹ̀ka ti dàbí, ìgbọ́dọ̀ ti dàbí. الحمد لله والصلاة والسلام على الله أجد خطبة انا طيب حصل نقطة اختلاف بقول لك لازم ندور harbiyan jilala na'am zilata sọ̀rọ̀ rẹ̀ yìí zilata sọ̀rọ̀ rẹ̀ nínú nǹkan tí wọ́n lọ fàáfàáfà káàkiri jẹta òun náà ni farko ziwáàjì kí mẹ́kò jẹ́ máa àbìdélé wáyé kéèyàn ó sọ fún òun ní ṣe nìka túmọ̀ ní farko ziwáàjì bóyá ní ìsinmi àbìdélá bẹ́ẹ̀ dẹ̀ ní sẹ́rí dẹ̀mọ́

bẹ́ẹ̀ dẹ̀ ni oníkálukú lásìkò kọ̀ọ̀kan àwọn afọ́ nìkan yóò mọ̀ ní ìgbàjọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dọ̀ oníkálukú ló di wọn bí àdámọ̀ rẹ̀ bá ṣe rí ẹlòmíín bẹ lásìkò kan wájibun alayhi àyàdàgbàwọ̀jì ó ti dọ̀rọ̀ yẹn fún ó ṣe nìkan lásìkò yẹn ẹlòmíín bẹ lásìkò kan nìkan lè jẹ́ haram fún yàrá àwọn mọ̀tòrò lásìkò mi bíi àfọ ní àfẹ́bẹ̀rẹ̀ nìkan ò ṣe nìkan tó dẹ̀ ní àwọn reason tó lè fà ìyá

eléyìí kó ń kálukú kí n tó sọ fún wa ó sì kìlọ̀ fún wa àlébí mọ̀ pé àlèmọ́ nígbà míì ń bẹ ìyẹn ni mọ́sílẹ̀ tàbá ṣe nìta àlébí tó láàmú ẹsẹ̀ fún wa ó yá ma ṣàrọ̀ ṣàbáà wọ́n ni sọ́tọ́ mi kùn bá a pẹ̀lú zọ́wọ́jì tẹ́ẹ̀ bọ̀ wá ní àpapọ̀ wọ́n ní ibi sí yá ẹni ẹ̀rọ wọ́n dàwẹ̀ tọ́lẹ̀ mi ní bẹ́ẹ̀ wọ́n ní kẹ́kẹ́ bú wo ló ń gbéró ṣàìtọ́nù ó sà yá nàkan fún ẹ ẹ̀dẹ̀ mọ́jọ ń tẹ̀lé àti sọ fún wa ní àríṣẹ́ ìsáwọ̀ nínú bẹ́ẹ̀ sí òun ò fi sílẹ̀ kankan tó le tó le fún wa ní ọmọ ìsílẹ̀ fún wa tí la obìnrin lọ. yóò sọ nínú ẹgbẹ́ alóbè àbá àtẹ̀yẹ lásìkò àwọn obìnrin tẹ́ máa mọ́ ẹni tó jẹ́ dálúgbé ẹni tó gbọ́nú mọ́lòdì tó bí májámú wọ́n sì sọ di àtàlá ìrọ́tàlá wọ́n sọ èsògùn àdámọ̀ wọn nìyẹn ṣẹ̀tọ́ mọ̀ ní bó ṣe máa ń penetrate ọ̀rọ̀ wọn aláyé wá òfin èèyàn níṣe nìkan lásìkò kan tó tún pé ẹ̀mí òun àbí ara òun béèrè fún kan ah, so ẹlẹ́mí bẹ ọbẹ̀ ṣe nìkan ó tún gbé ṣe ń bá lọ hmm kò ní fẹ́ sí ọ̀nà àbáyọ méjì fún òṣèlú káàlù yáàtí lè tẹ̀ à ilé ọmọ ní rómi ọmọ tó jẹ́ mìíràn lẹ́lẹ́ kí ni rómi ẹ̀nà ọmọ bàbá mi wà lọ yàrá ìṣẹ́ sọba pé ẹgbẹ́ sọ fún yé ìdá àtàkùn mọ̀ntàndọ́nà nílẹ̀ wọ̀ kùnkọ́wù fẹ́fẹ́ gbújú ìlàm tẹ́fọ́ alú tẹ́ alámìdẹ́ ẹ̀ńtẹ́sẹ̀ ẹ̀dá àtọmọlẹ́ àbẹ̀ ẹ̀dá tó bá bá yàrá ìṣẹ́ fìtínà lẹ̀ ń wá pàpà sáàdùn so láwùjọ ní tó tó ń fẹ́rẹ̀ kẹta sílẹ̀ ní àrùn òṣèlú nìka ẹnìkan níbi ẹ̀ka àbílànà nípa bí ẹ̀rin ní sọ pé ah ọlọ́wọ́ sọ àníwá o àwọn ìwà ń dá ìdáṣe nìka àbáyé ń bá bú ẹ̀rù níta kò lè má rí bẹ́ẹ̀ ṣe bó ń kálukú ní ẹlòmíín bẹ bí ọ̀pọ̀lọpọ̀ phd bí ọ̀pọ̀lọpọ̀ masters kò ṣe nìka ó kàrùkú ní bó ṣe fẹ́ lóòfù ló ṣe fẹ́ lẹ́sẹ̀ ṣùgbọ́n bó ló ṣe ní sára abẹ̀rẹ̀ wọn náà gbà rẹ̀ ẹni bí wọ́n bẹ àwẹ̀ ọ̀rẹ́ tiẹ̀ ẹni ká sọ̀rọ̀ ọ̀rọ̀ fọ́ ṣe bí ok ẹjẹ́ kí n fi lápọ̀dúwe ṣe bí nínú rọ̀mọ̀gán ṣe láwọn èèyàn tó máa ń súnmọ́ bẹ̀rẹ̀ tí wọ́n lọ bá mi fi àhàlá àbí ìrùn wọn ti parun àmì ìdámínà àbí ìsàbí ọ̀rẹ́ ọkùnrin tó ṣe bẹ́ẹ̀ lọ́pàá àwẹ̀ ó súnmọ́ ìyàwó ẹ̀ ṣe bóun náà ń oníkálukú ọlọ́run fún oníkálukú ní ṣáháwà tó fi jẹ́ pé nínú hadithi tí mọ́mù tọ̀bọ̀rọ̀ ní gáwà fi mú jẹ́mìí alkabir an sọ min hadith abdullahi ibn zayd anabi ni wàllọ́ tè ya na ayé arab ẹni ilẹ̀ bá mu sin pariwo fún yín inna akọ fún mi akọ fún alaikum an zina ẹni tí ń bá mi lẹ́rù tó fún yín tó lè jẹ́ ẹni ní dìnnà wà ṣáháwà tan kọfíyàn àti ṣáháwà ìgbádùn ìmọ̀ nífẹ̀ẹ́ sí nǹkan ṣùgbọ́n ilé ètò pamọ́ títí ẹnì kẹ́kọ̀ọ́ ní ètò kálukú kálukú ló ń mọ̀ individual difference wà ní yẹn ó lè fi tẹjọ́ ju tèmi tẹ àkùṣe fi wọn oníkálukú ló ń wò lódì ọgbọ́n làwọn ṣiṣẹ́ bẹ́ẹ̀ kí wọn ní ìwòní ṣe nìkan àti jẹ́ hàlá lásìkò yẹn yọ kàn lọ́mọ sí haram ọlọ́run ò sẹ́yìn ọlọ́run sọ pé ẹ ṣe zìnà tó wá sílẹ̀ fún nǹkan mi ẹ ṣe zìnà ẹ nìkan ẹlẹ́kẹrin tí a dàmídó lórí ẹ̀ka tó lọ sí ìyà kékeré ní kúkúrú òun náà ni

níbi oṣù kan àbí díẹ̀ tẹ̀lé ẹnìkan nínú àwọn èèyàn tó súnmọ́ ìtàlẹ̀ gbàdá wọ́n sọ fún wa pé ratio statistical analysis tó wà ní tansin kò ní pé àwọn obìnrin sọ́kùnrin sixteen to one. ó bẹ̀ pé obìnrin kọ̀ọ̀kan sórí ọkùnrin kan obìnrin sísè lórí ọkùnrin kan. nítorí wọn tàbí nínú ara mọ́ ti sáà nínú ara mọ́ ti sáà nínú àpèjúwe ìgbéyàwó náà ìwọ́n obìnrin tó wá sáà obìnrin ní ìbẹ́ sẹ́ni kámọ́ ẹ má jẹ́ ká sọ wa lẹ́kì. àwọn ọmọ sọmọ nínú ìtọ́jú méje lẹ́kì sínú mẹ́wọ̀n. sọ́ọ́rẹ́ kan. ẹlòmíì ń bẹ yóò ní pé òǹdókè mi ó irúrí kékeré nígbà tí wọ́n gbèdélé ẹ wo obìnrin obìnrin mùsùlùmí nígbà tí wọ́n gbèdélé ìgbà pé ìjà ìrìn ọmọ ẹgbẹ́ ta nígbà wọn bèbè. àà lọ́nà òun sọ fún tọ́lọ́mọ ṣe yẹn. Tàbílù dọ́jà, àǹfààní ìdí tó wọ́n fi gbé kalẹ̀ tí ká mọ̀ fẹ́ di ẹyọkẹ lọ, òun ni pé ọkùnrin mí ń bẹ, ṣẹ́wọ́n wà á jẹ ẹkọjẹ ẹyọkẹ kò sí ń tọ́rọ ẹ̀ṣẹ́ sí ṣe máa bẹ́ẹ̀ fún reality of life kò sí tẹ́bùrú kúmọ̀ fẹ́ kúmọ̀ ẹ̀wọ̀n àgbàbẹ̀lá ọlọ́run jẹ́ ní ogun àrí yóò sì ní sófù bá jẹ́ ń wo lọ ọ̀dà kẹfẹ́ pẹ̀lú lọ́pọ̀ tó burú mẹ́ tó pé ó ti wò pé pẹ̀lú nǹkan kẹ́ni mọ́ bá a lọ ṣe jùlọ wàláyé làárín àárín nínú àwọn ẹ̀sẹ̀ pé torí pé ìyàwó fúgun mọ́ wọn ni ní títí ń bẹ́lẹ̀ ọ̀kan sí ń bẹ́lára wọn lọ́mọ náà ní ìwòsàn ṣe jù wọ́n rẹ̀ fẹ́ ìwòta kórí kí ni kún kárí kó tán nìyẹn ṣe kí ní ìwòfin ọlọ́run ní ara ẹ̀sìn wa ni nínú tó yẹ kí sì lọ́mọ jálẹ̀ ọkùnrin mi náà dẹwà dẹ́bi ìfẹ́yàwó ah, kejì ṣùgbọ́n tó jẹ́ pé àwọn kèfèrí yẹn ẹni kèfèrí mi ó sì kàǹgẹ́ lọ́sọ́rọ́ ìyàwó kẹlẹ̀ mọ̀ ní ẹjọ́ kúta ẹwà máa rí wọn sọ kí fẹ́ kọ́nà torí pé àdámọ́ ọmọ ènìyàn ó gbéjọ yọ kẹlọ ètò gbogbo ọkùnrin náà ló ṣe kejì ọkùnrin náà tọ́ba tó ṣe mẹ́sìn o jamu àwọn nǹkan tí máa ń fà ní ẹ̀sà abúlé zawúdí àti kí wọ́n fẹ́ wọ́n tó pa ẹ̀sìn náà bí abúlé àbúlé abbas fi sún lẹ́mọ̀ nínú sáyà níbi ni pé àdéhùn àwọn ọkùnrin lóla àdéhùn ọkùnrin tí ń sọ àdéhùn ni khairukum aktharukum nisa'an khairukum aktharukum nisa'an àdéhùn ni ẹ̀yin mùsùlùmí ẹgbẹ́ àwọn tó lóore jù nínú àdéhùn mọ́ ìsìlámù aláwọ̀ sọ́ra rẹ̀ tí wọ́n bá wá bẹ́ẹ̀ kọ́yọ̀ kẹ́ omi ìjọ jẹ́ rẹ̀ aláwọ̀ sọ́ra. Báyìí, náà láàrin ìtàjú bí àtúkù, tí wá ní ìyá, eré tí ń bẹ́ fún ọtún máa ń ṣe jù lẹ́, jẹ́mà, ah, ìgbàmà, a ní mọ̀gbé ìdàlówó ẹ̀ lọ́wọ́ We have very limited time. Ẹ̀dá fún ọlọ́. Náà, kí wá máa sọyọ́ pẹ̀ tàbí méjì ń bẹ̀ ṣáàlá alákọ̀ọ́kọ́ ń bẹ̀ àgbọ́tí wọ́n ti ń ṣe zìnà òun náà ni pé Allah subhanahu wa ta'ala amsaka Allah anhum rahma ọlọ́wọ́ káyì kẹrẹ fún lẹ̀ wíwọ́n ti zìnà ìkẹ́ ọlọ́wọ́ sílẹ̀ síbẹ̀ àwọn èèyàn mọ̀ gbé ńlá ìgbésí ayé ìnira àwọn èèyàn ó ṣe àdẹ́wò ogún ní mọ̀sẹ̀lẹ̀ sí wọn kó dàbí pé tí ọlọ́run bá fi ìgbésí àwọn tó dàbí fọ́fẹ́ jẹ́ ìkẹ́ kí yẹ fara ẹjẹ́ fẹ́ ọkùnrin tó súnmọ́ nínú òkè ọlọ́run lójó wà wàlọ́hì àbí òjò yẹn bí ọ̀gọ́ta máa ti ṣe jìnnà ọlọ́run rẹ̀ tòjò di ìbínú fún wọn ní àná rẹ̀ ní nínú àwọn samaros nínú àwọn èso àwùjọ tó méjì náà bá ti pọ̀ nìyẹn erégbé kò kàn wá láàbí mọ̀ àwọn tó kàn mọ̀ kọ́nà kó dáa kó ṣàánú wa tó tó bá ti táwọn ìbá tó ń ṣe jìnnà ọlọ́wọ́ ìyàwó ọ̀kẹ́ ìdúró yìí lọ kọ́nà ọmọ rẹ̀ fún wọn àtọ́nà ọmọ ṣàánú wọn tàbí kó wú nǹkan yẹn wá kó wá sọ́tù dàkejì fún wọn. ìjọba fún mi ní àdìsí àìsà àìsà yẹn nígbà Muhammad tó kè bá ti súnmọ́ ẹ̀ ọ̀nà bí ọmọ wọlé tó mọ jáde ẹ̀ńdẹ́rùn-ún bá tó sì mọ̀ sàdúrà fún ọmọ sànúwà e mo sàdúrà mi sàdúrà níbi àìsàn wani mo bèrè tí ó ti ìwà kẹni ọmọdé àdúgbò ni àsìkò ni yìí gbé lọ kí sọ àwọn àdúgbò sì ti bínú ọlọ́mọṣẹ́ mọ́ṣẹ́ bẹ́ẹ̀ fún wa ó ti ṣẹlẹ̀ báyìí báwo ti bá wa nítorí jẹ́ pé ìkẹ́ ni iná ìmọ́lẹ̀ tẹ́ bá rí òun náà ni pé ọlọ́run ò ní gbà àdúrà wọn táwọn èèyàn bá ń ṣàdúrà àdúrà ò ní gbà ìjọba tó dá wà ọlọ́run kà fún lẹ̀ gbogbo wọn hàn náà hadith ọkùnrin kan ìdí wọn mọ́tò náà sọ̀rọ̀ haram aṣọ rẹ̀ haram ìdí mu haram ni gbogbo gbogbo yàtọ̀ gbogbo ìṣẹ̀lẹ̀ ayé orí haram náà ni wọ́n wá gbọ́ wọ́pẹ́ yẹ́rì ọ̀hún rọ́pà òun náà ń ṣàdúrà ẹbí ní fa ẹ̀ náà yóò ṣàjáàbù náà ẹ̀ kéyìí kò yóò ṣàjáàbù náà bóun wọ́n ti fẹ́ dá àdúrà lóyìn bá jẹ̀mọ́ lánàá táwọn sọ ábòwò ṣe sì náà fatihatul kitab àti ọkùnrin ṣe rúkìá lánàá táwọn sọ́láwò ṣe sì náà àwọn àfáwọn fi bàtà rẹ́sítọ́ jẹ̀mọ̀ jẹ̀mọ̀ sí ń jáde lánàá àwọn mùsùlùmí kèfèrè ọ̀fẹ́ máa ní kàfá lórí wọn kàmá ó ṣe sí mọ́mù ṣáfì mo ṣẹlẹ̀ sí ọmọkùnrin kan tá sí àníkàsọ̀rọ̀ ní àdíjì suhaib fi sọ ìdàrí mẹ́mú sí wípé ọmọ yẹn ó kàn gbúrò kan ní wípé ọlọ́run fi ní ìwà ṣe ọlọ́run sì ń la àbá yọkà lánàá táwọn èrò tó sì náà àdúrà sí ẹ̀rùn ó ṣe àdó ó sì gbà lónìí àwọn èrè ẹja sọ ọgọ́ta lọ kùránì kalẹ̀ wọ́n wá sọ kalẹ̀ kan àdó ó sì gbà ẹ̀yin lẹ́kẹ́ ìdíra ní kílá kí ni mùsùlùmí ẹ̀rọ kọ́ta kùránì fi ẹja sọ ti kalẹ̀ kílá yóò tàbíra máa bá dáa sọ́lọ́n in táàkà sí sí ọlọ́ tí bá rẹ̀ Muhammad tí mọ́ fẹ́ sọ pé Allahumma àgbésìnà nínú hadith Anas ibn Malik sọ yìí Bukhari tó ìwọ́n lọ́rọ̀ ojú fún wa kò sí bẹ̀rẹ̀ nírọ̀ kò ṣe dàbí nítorí ọjọ́ mẹ́jọ pé gúrù nǹkan so táwọn èèyàn bá ti ń tẹ́tẹ̀ pápá jùlọ jùlọ ọlọ́run ò ní gbàgbé àwọn ọmọ ẹwà rẹ̀ àbí ọwà pọ̀ ọlọ́run afẹ́ ṣe báyìí ọlọ́run ọlọ́ọ̀bá ní òun ní yíṣe pẹ̀lú àwọn ìjọba kápá ìgọ́jú ìmọ̀lẹ̀ àkúnṣe ó kálukú wa kápára fàfẹ́rọ̀ ìlọ́lọ́ ìbádàmọ́ ẹjá pàṣọ́lọ̀ ọlọ́run ẹjá lọ túbá mi dìna tójú ni tọwọ́ ni gbogbo ìkìláàsì tabaguj alùkúlùwà káwọ̀ padà obìnrin bì kan lórí àkílẹ̀ ń ṣe lórí àrọ́wọ́ kí lẹ́dá ní wà tó obìnrin bì kí lè túmọ̀ yẹn gbá wọn kẹ́yẹ kálọ̀ padà ń bẹ̀ tọ́fí yìí sàárà tukùn wàlá ìbẹ̀rẹ̀ yẹn wà kálọ̀ pàṣọ́lá wà ní kọ̀ọ̀rọ̀ àti ah, pé ẹ̀dá tuntun náà lẹ́yìn òní àpá